bí mo bá jí òǹbẹ ní ọkàn mi bí mo bá sún gbé alẹ́ àyà mi. Ah, oh, where is my olólùfẹ́ náà? Orí <laughs> ètò bàbá ètò náà la wà bẹ́ẹ̀ ni lórí Orísun tẹlifíṣàn. Pápá náà ìjọsẹ̀ ń darapọ̀ mọ́ mi. Ọlá èdìdí ìfẹ́ náà lẹ ti bá pàdé báyìí o. Àwọn ìdílé ọlọ́run wọn ti wà ní kalẹ̀, wọ́n wà ní dibí ẹyin. Ẹ káàbọ̀ sórí ètò bàbá ètò. Ẹ ṣe máa. Ẹ ṣe máa ah brọ́dà mi ẹlẹ́rìn náà <laughs> ní ehm, ẹjẹ́ sọ báyìí ẹ bá mi dárúkọ yín fún àwọn aráàlú. Eh, Mr and Mrs Oladosu hmm. ó ń pè wá ní títì torí Tèmítọ́pẹ́ Tèmítọ́pẹ́ náà ni à ń jẹ́. ó ga ìjì <laughs> ah ah ìfẹ́ wù mí o orúkọ kan náà lẹ́yìn méjèèjì jẹ́ ẹ eh, brọ́dà mi eh, ní báyìí o irú iṣẹ́ wo lẹ́yìn ṣe mo jẹ́ musical minister hmm. mo dẹ̀ tún ta mọ́tò. Hmm, hmm. mo tún ta mọ́tò ok sísá mi ẹ̀yin kọ́ iṣẹ́ ò lẹ́yìn ṣe. ok náà kọrin musical minister <laughs> i'm also a gospel artist a soundtrack okay. artist i'm a theatre artist wow. so anything that has to do with art i write scripts then eh, mo ń tajà mo ń ṣe nursing covers àti nursing sleeves so wọn tó bá fẹ́ tán láti gbọ́yàn wọn síta gbangba wọ́n máa fàṣọ wa bo hmm. wọ́n jẹ́ máa fọmọ lọ́yàn ta wọ́n jẹ́ máa fi gbọ́mọ wọn sọ̀kọ́ tí mo ṣe ní àrídùnú ọmọ product. wow thank you <laughs> that's great. ẹ àwa mọ̀ yín pé olórin ẹ̀mí náà nìyín ẹ ọ bóyá kí n tiẹ̀ sọ pé àwọn celebrity ni mo ní lórí ètò bàbá ètò lẹ́ni <laughs> ẹ jẹ́ n béèrè béèrè yìí lọ́wọ́ brọ́dà mi níbo gan lẹ ti pàdé sísá mi àti pé báwo ló ṣe bẹ̀rẹ̀. ah lọ́dún náà lọ́hùn-ún hmm. ah, a pè mí bíi guest minister ni okay. mo lè rántí àbúrò ẹ̀ ló ló pè mí pé kí n wá minister níbẹ̀ hmm. ní ọdún náà lọ́hùn. ó ti tó bí ọdún mélòó ọdún lọ́hùn yẹn. a ti pé bí ọdún mẹ́wàá. ọdún mẹ́wàá ẹ̀hẹ́n ó yá mo gbọ́ mo gbọ́ ẹ lọ minister ní church tiwọn àbí ní programu àbúrò títí ẹ. ok programu àbúrò tiwọn. Henry Banjo. ok bẹ́ẹ̀ni so mo lè sọ pé bẹ́ẹ̀ la ti pàdé. ọ̀dẹ̀lẹ̀ ti sáìtì òdòdó bẹ̀rẹ̀ ti sáìtì fine girl sísà <laughs> mi ti help yín sísà <laughs> mi ẹ yà kí n béèrè báyìí ó dà ń pé àwọn brọ́dà mi máa ń tijú díẹ̀ díẹ̀ ó kàmù gan-an ẹ kí n béèrè pé okay báwo gangan ni brọ́dà mi ṣe ẹ̀ ẹ́. Hmm okay actually the first time I met him though he's on your uh, ministration um, abroad that pàdé hmm. eventually he now came to our church ọ̀tọ́ dé church ọwọ́ the choir master wọ́n hmm, hmm. wá fi mí ṣe secretary ayé máa <laughs> torí pé wọ́n láìkí mi ọmọ máa fi style pè mí a máa argue gan ní church a máa argue gan as in cat and rat wow. eventually we came friends The more, because he's actually the calm person you know came back. Oh God, I don't kò mí bìrì máa bá wọn ṣe mí jẹ̀rẹ̀ everybody mo bá ṣeré. Mm. We worked continue So eventually became friends and then I got to know he's actually a very cool person. Mm. So Jokon, only principle gan, ṣá only principle mm. gan. But by the time me, it that when we look different. But one day, all, calm down. All I ask, okay, ah, please, uh, I love you. Maybe I want to marry you. Mo ní ṣo ti gbà kí n a pẹ́ lórúkọ. Èdè brother sórí you. Mo ṣe brother and sister <laughs> more. Brother and sister Wow. And that's how we started and has been really been interesting. ìyẹn ti tó bí ọdún mélòó báyìí. ọdún kan àti. no ìgbà tẹ̀ ń sọ yẹn eh, ta started yẹn. relationship gangan. Eh. like two years two years almost three years now. wow wow we have been friends before then. wow that means ẹ ti ń ṣe ọ̀rẹ́ for almost six years. yes yes yes yes. that's great. yes. Uh, brother mi. yes. ẹ jẹ́ kí èmi sáré béèrè question yìí lọ́wọ́ yín pé ẹ mo ti fẹ́ fẹ́ ò kí lẹ rí gangan nínú wọn. ìyàwó mi jẹ́ ẹni tó mọ Ọlọ́run hmm. mo dẹ̀ ti mo ti pinnu mo lọ́kàn mi mo sì bá Ọlọ́run sọ pé ìyàwó tí n bá máa fẹ́ hmm. ó ní láti jẹ́ èèyàn tó mọ Ọlọ́run hmm. nítorí bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni torí wọ́n sọ nǹkan kan nísìn pé ẹ tẹ láìpẹ obìnrin tó máa ń ṣe pẹpẹpẹpẹpẹ <laughs> still ẹ sì tún lọ bá wọn pa ìwọ gangan nìyàwó mi ó máa ní nǹkan kan tẹrí. ó wà nípa pé kéèyàn farabalẹ̀ hmm. mo farabalẹ̀ láti study ẹ̀ dáadáa ni mo wá rí i pé nínú èèyàn ọlọ́run gidi ni hmm. ìyàwó mi jẹ́ ẹni tó tó wà lively mm. she's fun to be with and all that and she's very jovial so ẹlòmíì tó bá rí wọn ń ta wọ́n lè rò pé ah ee ọmọ ayé ni ara <laughs> ah. actually <laughs> actually she's she she's she's a devoted Christian wow. and also a wow. committed one. that's great. Eh, eh, gbogbo ojú tó ń wò mí ẹ ṣáà gbọ́ nǹkan tí brọ́dà mi ń sọ wọ́n ní àwọn rí i pé ìyàwó àwọn ó ní ìbẹ̀rù ọlọ́run lọ́kàn gbogbo àwa sísí tá à ń wò mí lọ́nkán kí ni àwọn brọ́dà náà lè máa sọ nípa tiyín ẹ sísá mi jàre ẹ jẹ́ kí n béèrè question kan kí ni àwọn nǹkan tẹ̀yin rò pókè o fún àwọn ìgbà tá ti jọ rìn àti ìgbà tá ti má Kini kí ni àwọn ti yí padà nínú ah. ọkọ yín. ok ọkọ mi jẹ́ èèyàn tó wà very principled mm. very very he has a lot of principle gbàtà jẹ́ ọ̀rẹ́ gan gbàtà jẹ́ ọ̀rẹ́ gan tó a máa pè mí máa sọ i'm going to talk to you for one hour pé hmm. o <laughs> máa fún mi time hmm. even as a friend wọ́n mi kí ló fa ọgbẹ́lẹ̀ ẹni tó ma fẹ́ máa try ẹ̀ mi ó yẹ máa padà <laughs> so nǹkan tí mo máa ń ṣe ni pé nǹkan tí mo rí pé I think it has really changed in that principle principle thing okay. that he gives um, he gives attention to his wife like I want your attention he gives me that attention okay. so what's really changed in that aspect and he has become more lively he talks to more he has a lot of friends now lọ́rẹ̀ẹ́ tó pọ̀ lọ́rẹ̀ẹ́ tó pọ̀ sọ ti jọ́ ti jẹ́ ọ̀hún ọ̀rẹ́ ọ̀nà ti di ọ̀rẹ́ pọ́n lọ́hún ọ̀rẹ́ mi hmm. nǹkan tí wọ́n fi ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yes. kí làwọn nǹkan tẹ́yìn ti change nínú sísá ṣókí. Eh, a máa ń gbára wa níyànjú náà ni èyí tí bá rí pé ó fẹ́ wà excess a máa bára wa sọ náà ni bá ṣe máa ń ṣe nìyẹn. ẹ hmm. eh, sista Susan kí lẹ lè sọ fún mi nínú ìgbéyàwó yín nǹkan tẹ́ ẹ fẹ́ràn tí mo fẹ́ràn um, eh, nínú ìrìnàjò ìgbéyàwó yìí ẹ kí ni nǹkan tí ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ fi wò ó pé òkè jẹ́ kí n wọnú ìgbéyàwó yìí lọ pẹ̀lú brọ́dà mi. ah okay that's a good question <laughs> mo sọ pé àtijọ́ rẹ̀ tipẹ́tipẹ́ so mo mọ́rìyàn tó jẹ́ is a very good man and he respects women hmm. tí ọkọ máa ṣe ń gbé ó ṣe gbé àbúrò ẹ̀ sórí ah, àbúrò mi o ó ń sẹ́ẹ̀vù o ìjọ́ tó lọ gbàbúrò ẹ̀ mi tó parí sẹ́ẹ̀vìsì ó sáré lọ hmm. fi mọ́tò gbé dẹ̀ kò kí ń fi mọ́mí ẹ̀ àti àbúrò ẹ̀ ṣeré mọ́ ọ pé tí má fi jíyàwó ẹ̀ nìyí tó ń pọ́n obìnrin lé tó ń pọ́n àbúrò ẹ̀ ló máa pọ́n mi lé ló hmm. máa pọ́n mi lé so ọkọ mi and truthfully in marriage he has never disrespected me for once wow. he has never. that's great. ah gbogbo ojú tó ń wò mí ẹ sì sì rí ẹyọ kan gbámú hmm. gbogbo ẹ̀yin bọ́dà mi tẹ̀ ń wò mí lọ́nkán sista Susan sọ pé ọkọ wọn wọn tẹ̀ tí disrespect wọn wọn tí fi ojú kóyán wọn kéré báyìí lẹ́ẹ̀kan ṣoṣo látìgbà tán ti ṣe ìgbéyàwó àwọn eléyìí tó ti ń dùn kò ní dàrú lágbára Ọlọ́run ọba mi ọba òkè ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lè lọ́wọ́ Eh, brọ́dà mi ṣé ẹ̀yin máa ń gba sista Susan láàyè kọ́ máa wo fóònù yín. kò sí nǹkan táwa ń gbé pamọ́ nílé wa o. Hmm? ṣé mọ̀ pé fóònù yù hmm, ó ti da ọ̀pọ̀lọpọ̀ ilé rú so lọ́dọ̀ tí yín báwo ló ṣe rí. ìyàwó mi ó jẹ́ ni tó ń tẹ fóònù gan-an tí fóònù ẹ̀ bá kú gan-an tèmi ló máa tún mú <laughs> látún máa tẹ̀ kò sí nǹkan tá à ń gbé pamọ́ fún wọn fóònù fóònù tèmi tẹ̀ ní pattern pattern hmm. lock but ó mọ pattern ẹ̀ á ṣe fúnra rẹ̀ ni kò hmm. sí big deal bẹ́ẹ̀. transparency eh, ká fi inú ká fi máa tún ara wa nínú ìgbéyàwó ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ gbogbo ojú tó wù ọ mí ẹ̀yin tí ó yẹ pé ẹ kí ń jẹ́ kí àwọn ìyàwó yín àbí káwọn ọkọ yín wo fóònù yín tẹ́ bá ti jọ gbà bẹ́ẹ̀ èmi ò sọ pé kò dáa o ẹ sísá mi kí n tó mú abala yìí wá sí ìdánudúró mo rí pé ẹ máa ń kọrin ẹ tẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣe orin ìfẹ́ kan láìpẹ́ yìí àbí mo parọ́ ẹ purọ́ bá ti parọ́ kẹ́ máa já mi o sábà kan one line fún brọ́dà mi bá ti parọ́ kẹ́ máa já mi. my mikasa. Ah you are my lover. àwọn ará ilé lẹ́ẹ̀kan you are my lover fún. <laughs> nígbà tí brọ́dà mi wà lẹ́gbẹ̀ẹ́ yín. brọ́dà tí mo kọrin fún bẹ́ẹ̀ kọ́ lọ gbọ́n yẹn. ẹyẹ ẹ̀kọ́ fún brọ́dà mi. ok brọ́dà tí. my Mikasa. Mm-hmm. You are my lover. Ó ga jù. My brother tí ìwọ kan mo kọrin fún ṣá. You are ah. my fantasy. <laughs> Lórí ètò bàbá ètò. <laughs> Àwọn ẹlẹ́kọ́ fún. Bùrájẹ́ mo kọrin yẹn fún. Ẹ ẹ brọ́dà mi náà sọ̀kọ̀ lẹ́ẹ̀kan. Ẹni akọrin ẹ̀mí lẹ́yìn náà dáadáa èmi náà dẹ̀ mọ̀ pákọ̀rọ̀ èmi nìyí ẹ tún máa ń rap. bẹ́ẹ̀. sáré bá ń fi ní ọgbọ̀n wíníwíní báyìí ẹ bá mi rap fún sísá mi ìṣẹ́jú ah, mélòó kan. èmi ò lè rap fún ọ <laughs> ah. torí mi ò ní rap song fún actually. nínú ọ̀rọ̀ ṣàrò nǹkan kan ẹ kò ṣàrò nǹkan kan ìfẹ́ ni bó tẹ̀ jẹ́ mo nífẹ̀ẹ́ màmá fẹ́ mo ti fẹ́ wọ nìkan èmi nìkan ẹ ẹ ẹ ti rap náà nìyẹn kí ló ń ṣẹlẹ̀. ẹ wo omi ò ń ṣe yẹn o I'm a, I'm a I'm a minister of the gospel. Yes, now I, I she's my, your wife. I have my songs. Yes. Um, that has to do with rap, mm. but they are mostly gospels. Yes. But mo ní orin ìfẹ́ tí mo lè kọ fún tó mọ́ dẹ̀ mọ̀ pé mo ti ṣe orin oh, ìfẹ́. ẹ ó yá mo gbọ́ ẹ ti gbé mi mọ́ra ṣá ìyá mò ń eh, instead of kí rap ẹ jẹ́ kí n kọ ilé. ó yẹ ẹ̀kọ́ yẹn náà mò ń sọ mo ti pardon yín rap lèmi fẹ́ but no problem Oh yeah. fà love, baby girl bá love. Eh. di mímú sweetie pie bá mi lọ́ọ̀bù tipẹ́tipẹ́ lójú rẹ ti wà lára mi tó bá ṣe é ṣe ni mo mọ̀ pé wà á ti jí mi lọ́ọ̀bù. Ah, Impossible, I don't say you go kidnap me. Aww, eh. So Marvin new ah. girl, take me ò lọ sáré rẹ̀. new girl, ó pẹ́ kí n Hey Musuru, hey Ẹ mú sùúrù, ẹ o, a máa padà síbi tá a gbé tì sí. Ah! Nígbà tí bọ́dà mi dẹ̀ bọ́ sórí ètò dàbí ni pé wọn ò ní sọ̀rọ̀ ẹ̀ ń ṣe tó tó yìí ẹ̀yẹ́rẹ́lẹ́ ó dá mi lójú pé ẹ̀ ń fi ọkàn tẹ̀lé mi ẹ̀ dẹ̀ ń gbádùn ara yín lórí ètò bàbá ètò pẹ̀lú mi ní àkókò yìí ṣùgbọ́n nígbà yìí mo fẹ́ lọ sílé agbára mo sì ń bọ̀ àwọn Mr and Mrs Ọládòṣù wọ́n sì wà pẹ̀lú mi ní digbí ẹ o tí màá bá fi padà dé a máa bọ́ sí abala ṣé o mọ̀ mí tán ṣùgbọ́n orin tí wọ́n kọkùn yẹn wọ́n máa kọ̀ntínú ẹ má gbé kúrò ẹ má yí kúrò bẹ́ẹ̀ à ń bọ̀. <laughs>